Tẹ́ẹ́rẹ́, tẹ́ẹ́rẹ́, tẹ́ẹ́rẹ́. Tẹ́ẹ́rẹ́ means slim. Tẹ́ẹ́rẹ́ means slim. Fún mi ní ọ̀pá tẹ́ẹ́rẹ́ kan. Fún mi ní ọ̀pá tẹ́ẹ́rẹ́ kan.